tàbá kọ́lé tó tàbẹ́ gbà sílé tá a kọ́ ẹ jẹ́ àṣe screening dáadáa fáwọn tàbẹ́ gbà sílé. gbogbo lálọ́ọ̀dù láńlẹ́dì kẹ́ ẹ gbọ́ ká ṣe dáadáa fáwọn tàbẹ́ gbà fẹ́ wọlé. ẹran ẹran ẹran ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ibo lẹ ti ń bọ̀ o mo jáde ní sà. ẹ jáde ni bẹ ṣe máa ń jáde nígbà tí yóò sí ní náà nìyẹn. ah point of correction ta ló máa ń jáde nígbà tẹ̀sí mi. wọ́n jíṣẹ́. àwọn olójíṣẹ́. nígbà tí yóò sí ní. pé kí ni. bí mo ṣe lọ gẹ́rẹ́ lẹ́yìn náà ti kọ́ ìròyìn tẹ̀ ti lọ. ta lọ kẹrù. ẹ ti lọ kó bá wọn lé. àwọn wo la kí ló bá lọ lé. àwọn bọ̀dà tẹ́ lọ lé wọn ni. èmi. ẹ ṣe lé ọkùnrin kọ́ ló lọ ni. èmi mẹ́rin. wọ́n sọ lọ́lé ọkùnrin níbo ló wà lọ tálọ́sọ náà fún yín tó bá lọ tálọ́sọ fún yín pé mi mo lọ lé ọkùnrin níbo ni wọ́n lọ tó bá lọ lọ orí òkè lèmi lọ orí òkè mo ti lọ gbàdúrà àdúrà sì lọ pa kìrìsìtẹ́nì ayé táwọn ayé a nílò àdúrà káfàdúrà jagun ni tálọ́sọ fún yín pé mo lọ sílé ọkùnrin mo fẹ́ mo ń tàn. ẹ nígbà tó bá wa lọ sílé àdúrà tó bá ń lọ wàá sọ fáwọn aráalé ah mo ń lọ bí àdúrà o mo fẹ́ lọ gbàdúrà o wọ́n lè mọ ibi tó lọ kò í sí pé kí ní ìsínlẹ̀ àti mọ ibi tó lọ tí mo bèrè lọ́wọ́ dẹpẹ́. bàbá kásẹ̀rẹ̀ mo ti gbọ́ mistake tí mo ṣe nìyẹn. tí mo bèrè lọ́wọ́ dẹpẹ́ ní dẹpẹ́ sọ fún pé. dẹpẹ́ àbí. wà wà wà wà wà wà wà ń bo lò ń lọ wà ń bo lò ń lọ o fẹ́ lọ bá dẹpẹ́ jà. ṣé n tán sọ fún ibi tó ti lọ gbàdúrà mi pé kẹ́ ẹ máa jà kiri ó dá lọ bá àjà tó wáyé pé n tán kọ nínú o. àfikọ́ lọ́run kó dárí jìn ẹ má bínú bàtà sẹ́yẹ ẹ̀yin ará mi olùfẹ́ nígbàkigbà táwa náà bá ń bọ̀ láti ibi àdúrà ẹ̀jọ̀ kò sí tá a lè bá pàdé lójú ọ̀nà o àgbàdúrà tán báyìí ẹ̀jọ̀ adélé wa báyìí ká kó sínú ká gbé orò fẹ́ wọnú ilé ni o ẹ ṣe bàtà sẹ́rẹ́ ẹ ṣe gidi gan. ẹ kú àdúrà ṣẹṣẹ àrùn tí wọn àdúrà ṣe gbàdúrà bàbá tá sẹ́rẹ́ olúwa ni ó gbàdúrà gbogbo wa ẹ̀yin kò gbàdúrà wa. báwọn ta fẹ́ kà sílé bàbá tá sẹ́rẹ́ ìwọ ló kọ́ àlejò ká ṣe screening dáadáa báwọn ta fẹ́ gbà.